الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السادس والثمانين وأربعمائة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال خرج سليمان عليه السلام قال دعي سليمان وقع أبي سليمان أحا تريبي كما تمستيكين بسليمان وقع خرج سليمان عليه السلام يستسقي فرأى نملة مستلقية على ظهرها رافعة قوائمها إلى السماء تقول اللهم إنا خلق من خلقك ليس بنا غنى عن سقياك فقال ارجعوا فقد سقيتم بدعوة غيركم رواه أحمد وصححه الحاكم وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم استسقى فأشار بظهر كفيه إلى السماء فأشار بظهر كفيه إلى السماء أخرجه مسلم الحمد لله وحديث جزيل wọ́n jẹ́ àwọn àdìsí tó sẹ́kù nínú kìtàbù kìtàbù kìíní kìtàbù kìíní ẹ̀rí nǹkan mẹ́rin ẹ́n aywa al-istisqa àdìsí four hundred and eighty six ó jẹ́ àdìsí tó wá láti ọ̀dọ̀ ọ̀rẹ́ àgbà Abu Hurairah radiyallahu anhu gẹ́gẹ́ bí àwọn sàhábà yòókù náà ni. wọ́n ànábì muhammad sallallahu alayhi wa sallam wọ́n ànábì suleiman alayhi salam ó jáde lọ́jọ́ kan láti lọ tọrọ òjò ó jáde lọ́jọ́ kan láti lọ tọrọ òjò táàdì tìyẹn bá ma níbí kí ni ń kọ́ wa ó ń kọ́ wa pé al-istisqa sunnatul anbiya al-istisqa sunnatul anbiya kátọrọ òjò sunna àwọn anabi ọlọ́ọ̀ni sunna àwọn anabi ọlọ́wọ̀n bá ní. anabi suleiman aleyhi salam jáde láti lọ tọrọ òjò. fara'a namlatan mustalqiyatan ala zahriha níbi tó ti ń lọ ló bá rí àwúrẹ́bẹ̀ kan tó fẹ̀yìn lélẹ̀ orí àwúrẹ́bẹ kan tí ó fi ẹ̀yìn lélẹ̀ rafi'atan qawa'imaha ila as-sama' tó sì na gbogbo àwọn ohun ìfitẹ́lẹ̀ rẹ̀ ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ ọ̀nà gbogbo ẹ̀ sí sánmà tẹ̀wọ̀n kí tẹ̀yìn bá ti fẹ̀yìn lélẹ̀ tẹ́lẹ̀ náà. gbogbo ní ti fi ń tẹlẹ̀ ńkọ́ pàápàá rú àwọn ẹranko yẹn ọmọ wò ní ọmọ wò yìí wá ń sọ àkọ́kọ́ àwọn ò lè láǹfààní àti rí bẹ́ẹ̀ àbí òye wa àfi ká tẹjú mọ́lẹ̀ dáadáa kòkòrò yìí kékeré ìdọ́gà ti tẹ̀mẹ́lẹ̀ ti kọjá lọ sẹ́mi pé tó ṣẹlẹ̀ náà tó lọ fún aróyìn nínú súrátù anamla ìgbà tí Ànábì Suleiman ń bọ̀ bìjẹ́ ìṣehìl àrọ́mrọ́m tí ń kó àwọn ọmọ ogun rẹ̀ bọ̀ tí wọ́n pọ̀ bí lẹ́bi ẹni àwúrẹ̀bẹ kékeré kan kígbe sí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pé ẹ tètè yára kó sínú àwọn alẹ́ لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون كان suleiman àtàwọn sọ́jà rẹ̀ ọmọ tẹ̀yìn pa nígbà táwọn ọmọ kọ́ àwọn tẹ̀yìn kankan subhanallah báyìí lànàbì suleiman gbọ́ wọ́n sọ pé wọ́n lọ kọ́ mi màá ṣe bí ń ṣe dúpẹ́ fún ọ lórí ìdẹ̀ra tó ṣe fún mi táwa lè gbọ́rú ẹ̀ tẹ́nìkan bá ló ń gbọ́rú ẹ̀ gan kíláwì òpùrọ̀ ni ọ́ òpùrọ̀ ni ọ́ sọbẹ́ẹ̀lì anabi suleiman alayhi salam ó tún rí àwúrẹ́bẹ̀ yìí àwúrẹ́bẹ̀ yìí ó fẹ̀yìn lé lẹ́sùn takáàkà ọkàwọ́ kásẹ̀ sókè ó wá ń sọ pé ìrẹ́ ọlọ́run ọba wa mímu tó wá lẹ́yìn yẹn mímu mushaddada àfikún ni lórí gbólóhùn Allah. mímu yẹn tó bá ti wá kún gbólóhùn allah tó di allahumma ìtumọ̀ rẹ̀ lédè lárúbá ni ya allah ìtumọ̀ rẹ̀ lédè lárúbá ni ya allah ìrẹ ọlọ́run inna khalqum min khalqik àwúrẹ̀ bíi ló ń sọ bẹ́ẹ̀ yẹn o ẹ̀dá kan làwa jẹ́ nínú àwọn ẹ̀dá tó dá laysa bina ghinan an suqiyak a lè rọrọ̀ kúrò nídìí bùkátà kọ́ fún alómitàmù a lè rọrọ̀ kúrò nídìí bùkátà kó fún alómitàmù amú subhanallah anabi suleiman gbọ́ tí àwúrẹ̀ bẹ́ẹ̀ ṣe báyìí ó wá sọ pé irji'u ẹ padà sílé o faqad suqitum bi da'wati ghayrikum torí pé ọlọ́run ọba yóò fún yín lómi mu látàrí àdúrà tẹlómi ti ṣe fún yín ẹlòmíì ti bá yín ṣàdúrà ọlọ́run bó sì fún yín lómi mu tálẹ̀ ẹlòmíì náà tó bá ṣàdúrà allahu akbar tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ẹ má fojú di nǹkan kan nínú tọ́lọ́wọ́n bá dá torí pé gbogbo wọn àlùmà kan làwọn náà jẹ́ gẹ́gẹ́ báwọn náà ṣe jẹ́ àlùmà dídá lọ́lọ́run wọn gẹ́gẹ́ bọ́lọ́run bá ti ṣe dá àwa náà ọlọ́run sì ní sábàbí pàtàkì tó mu dá wọn gẹ́gẹ́ bó ṣe ní sábàbí pàtàkì tó mu dá àwa náà torí di eléyìí yé wúra rẹ pé èèyàn ní ọ ọlágbára òsín tó lè ṣe òsín tó lè dánwò kọ́ ọmọ wa fi ìyà jẹ nǹkan míì tọ́lọ́wọ́n bá dá nígbà tí nǹkan míì tọ́lọ́wọ́n bá dá yẹn tí ò díwọ́ lọ́wọ́ kọ́ sẹ̀mí tí nǹkan míì tọ́lọ́wọ́n sì dá yẹn tó o máa gbé gbèsè àti kó nira bọ nínú gbèsè ayé rẹ ẹnìkan nínú àwọn olùmọ̀ wọ́n kà nínú tírà rẹ̀ láìpẹ́ yìí wọ́n ń pàkíyèsí wa síwà tó yẹ ká máa hù sí gbogbo àwọn kòkòrò àwọn ẹranko tọ́lọ́wọ́n bá dáyìn ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ṣe pé sábà ti rí kòkòrò kan bóyá èyí ti ń rìn lẹ̀ àbẹ́ ti ń fò nínú atẹ́gùn òwò kórìíra pé kòkòrò ni yàmùyàmù ni láì jẹ́ kó ní wá lára pẹ̀lú kankan láì jẹ́ kó lọ́nà pẹ̀lú kankan kí làá máa gbìyànjú láti ṣe á láti pa ni oníkà rántí pòun náà ìgbésẹ̀ ayé kan mà ló ń ṣe òun náà ọmọ láwọn kan fún nínú àwọn àjọ tiẹ̀ náà tó ṣe pé lọ jáde yẹn àwọn náà máa bẹ pé kọ́ mọ́ jíjáde lọ́jáde yẹn ntí ọjẹ ní wá lọ kọ́mọ́pàdé ntí ọjẹ kí ló dé tí wọ́n wá sọ̀rọ̀ rẹ dàgbákò kí ló dé tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ di ntí ọjẹ nǹkan míì láì kò ní jẹ́ sẹ́nu ó sì hàlákà rẹ̀ ọlọ́run wo àwọn kìnnìyì wọ́n ní tó bá ṣe pé ó bá kọ́dà ètò tó ní wá lára gẹ́tà bá lè lànà fún wọn tí wọ́n jáde bó tilẹ̀ jẹ́ àwọn náà gbọ́rọ̀ torí gbà míì mí ni ẹ wọ́n mí ni ẹnu tí wọ́n bá wá ṣe ṣe ni wọ́n gbà yẹn tó wá láti fi yanjú wọn sọ pé ń gbà wọn lọ sàmì ìtọ́ ẹ pé kò di ọlọ́nà kankan kọ́ ọmọ sáyé ẹ̀rọ agbá pọ̀tọ̀pọ̀tọ̀ kú mbẹ́ ọ̀nà lọ́nu ètùkọ́ ya ẹ lọ mú kínní ẹ gasoline ẹ kínní kan fọ́ọ̀s ẹ kínní kerosene àbà níta wọn náà sáyé tiwọn in as tí bá ti ṣe tí ti di wa lọ bí kò afẹ́fọ́n lẹ́nu lé kọ́ ọ́ wọ́n máa sọ pé ẹ torí pé tàǹpà mi ṣé ọ sọ fún wọn nígbà tí ọba tàǹpà sọ eléyìí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ gọ̀ ẹ̀hẹ́n abẹ́yẹ̀rùn àwọn èrùn wọn sì gúndé wọn á yẹ ó mọ̀ mú àmúsálù kún ìjọ kan làwọn náà fi ti wọ́n ni kò sí tọ́ka wọn tó gbogbo orú ètò lè ṣe ọ́ léṣe wà á tètè bọ́ náà láti ṣe kíni láti yanjú wọn fi wọn so oúnjẹ ọ̀sán kọ́ má padà fi ọ́ sí oúnjẹ àárọ̀ gan àárọ̀ ìnàm torí ẹ̀ ká kíyèsára ń gbé eléyìí torí kẹ́ ẹ̀ lómi ìtọ́ bá ti nígbà tó bá sì gọ̀yọ́ bá ra rẹ̀ pé wọ́n sọ ọjọ́ kan dánilẹ́kọ̀ọ́ pé kìí ṣe bí etí ó sì ọ́ léṣe etí ó sì ọ́ léṣe wà á tètè wọ́n náà láti kẹ́lẹ́mọ̀ ṣe rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ subhanallah àti gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló ń tọrọ pé kọ́lọ́wọ́n bọ́ ọrọ̀ jù kìí sàwa nìkan là ń tọrọ pé bọ́ gbogbo ti ń sẹ̀mí kò sí omi bùkátà ta kàn ọ yàtọ̀ láàrin ẹ̀dá kan ẹ̀dá kan ṣùgbọ́n tó dájú ni pé bá a ṣe tóbi sí bẹ́ẹ̀ là omi sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé omi tí erin ń bùkátà ọkọ̀ dé tí àwọn èèyàn kéékèèké yìí ń bùkátà láì níye gbà ọkọjá omi tí àwọn èkúté wọ̀nyẹn ń bùkátà but kò sẹ́nìkan tó lè sọ pé òun lè omi eléyìí jẹ́ ntaari nínú hadithi yìí alimami ahmad ló gbà wá abu abdullahi alhakim ó sì sọ pé hadithun sahih tó ǹjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa a rí pé hadithi yìí anabi sallallahu alayhi wa sallam ló ń fún wa nírò nípa anabi suleiman alayhi salam tó bá dájú pé ẹgbẹ́ wa yìí fẹsẹ̀ rinlẹ̀ nǹkan tó lè máa sọ ni lọ́wọ́ àánú hadithi pa anabi sọ báyìí nítorí pé àwọn ò ní access láti máa ń tó ṣẹlẹ̀ sànàbí Suleiman àbí tí ò ṣẹlẹ̀ sí àfi látara alukur'an àbí sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo nta alukur'an àbí sunna bá sọ fún wa a nídìí láti máa ja ọlọ́run ọba àbá anabi níyàn bí wọ́n náà ni wọ́n sọ fún wa yẹn eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ ọ́ àdìsí ẹlẹ́ẹ̀kejì òun alátọ̀dọ̀ Abu Hamza Anas ibn Malik radiyallahu anhu. أن النبي صلى الله عليه وآله وسلم استسقى فأشار بظهر كفيه إلى السماء أخرجه مسلما ولا نبي وآيكات الله بكم أبا ونما تروجو شكرا بعدين تروجو أقبل ودي أواري أقدر سسما أودي أولانا سسما sẹ́yìn kádùn àmì tá a bá fẹ́ ṣe inú ọwọ́ là máa kọ sí sàmà ṣùgbọ́n nígbà tó fẹ́ tọrọ òjò òdi ọwọ́ ló kọ sí sàmà sọ àwọn olùmọ̀sọ pé eléyìí tí ò bá jẹ́ pé Imam Muslim ló gbà wá ni tí ò bá jẹ́ kó jẹ́ hadithun sahih ni bàbá sọ pé irú èwo nu àbí òye wa torí pé aládìsí kan bó tilẹ̀ jẹ́ pé kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n tùmọ̀ mú wá náà là máa ń lò. اسألوا الله ببطون أكفكم ولا تسألوه بظهورها تبع بلون inú àwọn àtẹ́lẹwọ́ yín ni ká ẹ máa tẹ ẹ má sì máa tẹ òdì àtẹ́lẹwọ́ inú àtẹ́lẹwọ́ ni ká ẹ máa tẹ ẹ má sì máa tẹ òdì àtẹ́lẹwọ́ wọn kò gẹ́tì ẹ̀ sọsẹ́ máa pé lẹ́yìn náà sì ni alqa'idatul muttarida fi hay'ati man yad'u rabbah eléyìí ni àwòrán tí kìí yẹ tá a máa rí lára gbogbo ẹni tí bá ń pe Allah pé wọ́n máa ń gbọ́wọ́ sókè báyìí ni sẹ́mi pé àti kọ̀ndẹ́mù ẹni tí bá ń bẹ lọ́n báyìí ó easy fún wa àbí ó easy torí ká sọ pé lẹ́yìn wọn nínú àmì ìṣesí àwọn tọ̀rí kọ̀ ni àwọn tọ̀rí kọ̀ wọ́n máa ń sọ pé kálukọ́ tọrọ tí wọ́n máa ń fẹ́ kó sì dojú ọwọ́ rẹ̀ bolẹ̀ báyìí àti rírọ ẹ̀rí tiwa láyé ojú dúdú gan wọ́n ti mú wa ṣe bẹ́ẹ̀ rí tiẹ̀ kò sí wọn ni wọ́n pé mẹ́ọ̀ ọlọ́gbẹ́ nìkan wá láti Mauritania nígbà táwọn akútọ́nu wọn á ní ṣéwù ńlá ni pé kìí jẹun so automatically tí èbá ti jẹun kò ní ṣe kí ni kò ní yàgbẹ́ omi báwo àní kò ní yàgbẹ́ kò sì ní tọ̀. abami èèyàn tòtò ti wá wá à sí gbogbo à gbogbo olùtò gbogbo olùtò yẹn kẹ àtirú ẹ náà bá ìlú yìí ọlọ́ni ọ̀sánù yìí pé abami ẹ̀dá kan kìí jẹ kìí mu kìí su kìí tọ̀ pé à òun gan ti ìdí bẹ̀ yọ wá sọ pé kọ́ irọ́ lásán irọ́ gidi so anabi sallallahu alaihi wasallam kì í bẹ lọ́n bá bó sì máa ń bẹ lọ́n ni ó sì tún máa ń bẹ lọ́n lẹ́ni tí ń gbọ́n ọmọ àka àfábẹ́là níbo ló ti máa ń ṣe báyẹn tó bá ń ṣàtàyà tó bá ń ṣàtàyà ọ̀rọ̀ ká sì tún fi hàn pé tí máa ń ṣe àdúrà nínú kótóbà tó bá sì ṣe àdúrà generally ó máa ń ṣe báyẹn. sàdísì yìí wá fi hàn wá tẹ́lẹ̀ àwọn sọ pé tí bá tọrọ òjò máa ń ṣe báyìí yọ gbọ́ sókè báyìí sòṣùgbọ́n àdìsí fi hàn pé kìí ṣe bẹ́ẹ̀ ni màá ṣe torí akọ́rọ̀ yẹn jẹ àdìsí fi hàn pé báyìí ni màá ṣe. etí inú etí àwọn èèyàn tá a mà láwọn ibi tá a gbé tí wọ́n ti máa try láti apply gbogbo ohun tí ó wà nù súnà pàápàá tí wọ́n ti sọ láti lè sùn ààrẹ ni tó ṣe bẹ́ẹ̀ rí gbogbo àwọn ọ̀rá àdìsí rí àbáwọn àdìsí míì sì wà tó sọ pé tó sọ pé báyìí àbí òye wa because gbogbo èèyàn ṣe máa ṣe nù òṣùwọ̀n àdìsí eléyìí ó fi hàn pé báyìí ni kì í ṣe báyìí sọtádìsí bá sì wá gbogbo kẹ́nìkan gbìyànjú kan ó ti yóò fìdí rẹ̀ mi ni àdìsí la gbọ́dọ̀ ṣe kínni la gbọ́dọ̀ tì síwájú. títí fi ọwọ́ báyẹn lọ́jà ni àbí kọ́lọ́ ọ̀rọ̀ jù náà ẹ̀rọ dáadáa o ẹ̀yọ́ ẹ bì kíáfù torí kẹ́lẹ́ kẹ́ni àwọn ọ̀sẹ̀ bá ń ti wá ní o. ẹlòmíràn sì kọ́ akáwọ́ ah, gbé rádìó méjèèjì lọ́jà ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ á sì bá nàbí sallallahu alaihi ti ṣe mo rò pé yé wa méjèèjì lọ́jà nítorí pé tó bá agbalada pa pé atùgbalada pa tẹ̀lé súnà níbi pípé tí pa pé pa tẹ̀lé súnà níbi pípé á eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. وبهذا أتينا إلى ختام ما يتعلق بباب الاستسقاء eléyìí jẹ́ òpin eléyìí tí wọ́n mú wá nípa al-istisqa lẹ́yìn rẹ̀ afẹ́wọ́n abẹ́rẹ́ báàbù tuntun báàbù yìí wọ́n pè ní báàbù alibas báàbù alibas báàbù alibas aṣọ tá à ń wọ̀ sọ́rùn kò wá mọ lórí aṣọ lásán ní tí wọ́n máa mú wá nínú báàbù yìí wọ́n máa mú tó pọ̀ wá níbẹ̀ nínú rẹ̀ òun náà ló generally ọ̀ṣọ́ gbogbo tí èèyàn máa fi ṣọ̀ṣọ́ wọ́n máa mú wá ní báábú alibas bí kéèyàn sọ pé mo fẹ́ mà bá nàbì sallallahu alaihi wasallam bó lòrùka bí ó lòrùka tó bá fẹ́ sí àwọn tíra hadith tó ti lè rí ọ lọ sí báàbù alibas bọ́tínú tíra yìí wọ́n ti ń pè ń báàbù bó ṣe rí nínú àwọn tíra àdìsí ni kìtàbù alibas kìtàbù libas tó ibẹ̀ ló ti rí gbogbo sáà fi wé láwàní tí ó wé láwàní gbogbo ẹ̀ nínú kìtàbù alibas láti máa rí gbogbo ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ìsìláàmù ti wá yóò tiẹ̀ ti dáa pọ̀ jù kí ni tá à ń wá tá à rí mbẹ àlàyé ò la fẹ́ mọ̀ tá à mọ̀ mbẹ tòótọ́ kẹsẹ́ kù ni pé sáwà sáwà ń wádìí àbá àwádìí tó ẹ rí i pé nígbà tí wọ́n parí salatul istisqa salatul istisqa ni wọ́n parí so àwọn tó ti sí síwájú tó ti síwájú kí ni wọ́n ní í ṣe pẹ̀lú ìjà ti rí zakat naam ìjà ti rí àṣeyàm àti èrè so láàrin méjì yìí wọ́n gbé kìtáàbù libas wá ǹjẹ́ ẹ máa tọ́fà torí kìtáàbù libas àbí báàbù libas nínú fíkìú ìparí ló máa ń wá kọ́dà nínú àwọn tíra hadith lẹ́bàá parí ló máa ń wá kí ló dé tí wọ́n fi gbé wá ń bì nítorí pé ọ̀rọ̀ sọláàtì ni wọ́n sì ń sọ lọ sọláàtì sì ní í ṣe pẹ̀lú pé ká bo ìhòòhò àǹgbàtà bá ṣe é kí láwọn a máa fi bò hòhò ọ̀rọ̀ àtọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ṣé bí ìlú ti yẹ kó gbé wá ní àbí bẹ̀rẹ̀ kìtàbù sọ̀lá àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́wọ̀n ké bẹ̀rẹ̀ kìtàbù sọ̀lá ló ti yẹ kó gbé wá bí ìgbà tó ṣe kí wọ́n ti to tíra yẹn bọ̀ wọ́n á rí i pé ah kìtàbù libasi máa yẹ kó ti wá síwájú gbogbo àwọn eléyìí ọ̀dọ̀ ẹja gbé bì yóò fi hàn sẹ́ni tí bá ń kà pé eléyìí náà ní í ṣe pẹ̀lú àfọ̀lẹ́ ṣùgbọ́n kìtàbù libasi umuman ọ̀fẹ́ kọjá àsọlẹ̀ ọ̀fẹ́ kọjá àsọlẹ̀ torí pé wọ́n tún kọ́ wa ń bẹ̀ èwo lẹ́ẹ̀kì sókù lára nínú kìtàbù lèbáàsì náà ni wọ́n tún kọ́ wa ń bẹ̀ èwo ni ọ̀tọ́ kẹ́ ẹ wọ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣe sọ̀lá tàbẹ́ fẹ́ ṣe sọ̀lá gbogbo ẹ̀ náà ni ó wà ń bẹ̀. ẹ jẹ́ ká wo àdìsí alákọ̀ọ́kọ́ eléyìí tó wá lọ́dọ̀ Abu Amir al-Ash'ari رضي الله عنه قال aṣáàrí aṣáàrí aṣáàrí tí wọ́n sọ náà àwọn sàhábà yẹn àwọn sàhábà ni tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wá látàgbọ́n lẹ̀ Yemen so ṣẹfẹ ọ̀kan wà nínú wọn tẹ tọ pọpúlà pẹ̀lú orúkọ yẹn tí gbogbo wa mọ̀ ó náà níta ni Abu Musa al-Ash'ari radiyallahu anhu qala qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ó ní òjíṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run wa kó máa bá a sọ yìí pé la yakunanna min ummati aqwamun yastahilluna al-hirra wal-harir rawahu abu dawud wa asluhu fi al-bukhari. àdìsí yìí ọwọ́. nípa àti sọ fún wa nípa ipò wo lẹ̀sìn islam tó aṣọ hariri sí ìtọ́fà tí àdìsí fi wọ kìtàbù libas nù Abu Dawud ló gbélé yìí jáde gẹ́gẹ́ bó ṣe wáyìí ṣùgbọ́n àdìsí kan tó wá tẹ́kẹ́ bẹ́lẹ̀ yìí náà ṣe rí gẹ́lẹ́ lórí pẹ̀lú àwọn ìyàtọ̀ díẹ̀ nínú sahihil Bukhari a ti ṣàlàyé ṣáájú pé tẹ́lẹ̀ alábù dàúdà lọ́gbàdé sí wa ànàsáyé lọ́gbàdé sí wa ibùnú májá lọ́gbàdé sí wa wọ́n wá sọ fún wa pé wà asluhu fil Bukhari àbí wà asluhu fi Muslim kọ̀mọ̀ túmọ̀ sí pé ńgbà tí pìlẹ̀ rẹ̀ ti wà nù Bukhari àbí nù Muslim kọ̀mọ̀ túmọ̀ sí pé tọ́wá lọ́dọ̀ Abu Dawud àbí Tirmidhi àbí ibùnú májá náà di sahih àbá àti sọ́rí kò túmọ̀ sí pé ó di sahih o ti Bukhari sahih ti Muslim ni sahih bọ́tà Abu Dawud yìí ń bùkátà àwádìí ti Tirmidhi ń bùkátà àwádìí ti Ibn Majah ń bùkátà àwádìí ká tó lè sọ pé wà sahih àbí hasan àbí gan ba'if torí àwọn míì wọ́n máa wò ńgbà tó máa ti dárúkọ àdìsí kan tó wọ́n sọ pé wà asluhu fil Bukhari yóò rò pé wọ́n ń dájọ́ lórí àdìsí yẹn pé àdìsún sahih abadan kò rí bẹ́ẹ̀ ìrẹ̀ táwọn náà bá ń kọ̀wé aráàdìsí kanu Abu Dawud arípòsí rẹ́gí pẹ̀lú táwọn afẹ́ ló ń bì ètò wà nù Bukhari gbólóhùn tó mú jáde kò tọ́ka sí táwọn fẹ́ gangan gẹ́gẹ́ bí eléyìí àwọn wá ṣèwádìí àdìsí tó wá lọ́dọ̀ Abu Dawud tá a lò yẹn kí làwọn olùmọ̀ sọ ń pa rẹ̀ wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀ kò sẹ́nìkan bẹ̀ tí wọ́n fẹ́ sùn rọ́kàn kò sẹ́nìkan tó akọ̀kọ́ yanjú eléyìí àwọn sọ pé wà asluhu fil Bukhari ṣùgbọ́n asluhu fil Bukhari kò sọ àdìsí di sahih agbọ́dọ̀ sàkíyèsí eléyìí ẹ̀ o tọ́ àdìsí bó ti ṣe wá ń bí náà ó fẹsẹ̀ lẹ̀ Abu Dawud yẹn fẹsẹ̀ lẹ̀ Ànábì ní la yakunanna min ummati mo fi Ọlọ́run ọba búra pé àwọn èèyàn kan mọ̀ máa bẹ nínú ìjọ mi o níbo wàláì náà wà kò sí ní kíkọ́ ọ̀lẹ̀ ṣùgbọ́n wà ń bẹ̀ ní pípé bùbù torí láàmù tó wá níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ń pè ní láàmù kọ́sàm wọ́n ń pè ní láàmù kọ́sàm láàmù búra ni láàmù wákẹ́ àtúntì jawabi kọ́sàm láàmù tó síwájú èsì búra ajẹ́ pé búra wà ń bẹ̀ mùkọ̀dáràn ìtumọ̀ ọ̀rọ̀ ni wàlláhi láyẹ̀kú nẹ́nàmín ọmọdé àkọ́wàmù mo fi ọlọ́run ọba búra ìtumọ̀ ọ̀rọ̀ tó àwọn ajú wa nù nìyí pé wàlláhi láyẹ̀kú nẹ́nàmín ọmọdé àkọ́wàmù mo fi ọlọ́run ọba búra páwọn èèyàn kan ọmọ jọ mi fi búra ó túmọ̀ sí pé iye méjì bíi tí wùlé ó kéré máa yóò tẹ yóò tẹ náà ni wàhálà ò ti ṣẹ njọ sọ fún wa ń bì ò ti ṣẹ yastahilluna al-hirr tí wọ́n máa ṣe zina ṣíṣe lẹ́tọ̀ọ́ fúnra wọn ó ti wà bí òsì àá ẹnìjọ́ sọ pé náà ọlọ́run ò sí lè wọ̀ fún o ọlọ́run ò sí lè wọ̀ fún o ẹ̀yin náà lè ṣe o òun náà ẹ̀yin náà lè ṣe o kò síbi tí ọlọ́run ti ṣe lè wọ̀ o wala taqrabu lọ́sọ̀ kò sọ pé wala tazunu o ẹ má súnmọ́ lọ́sọkọ̀sọ pé ẹ má ṣe o a'udhu billahi minash shaitani rajim àwọn àti sọ pé má súnmọ́ ọkọjá àmẹ́ni tí ọlọ́run bá bá ní kí ọpọlọ rẹ̀ tọ́lọ́ máa mà mọ́pọlọ rẹ̀ dorí kodò ta ló lè bá a dorí rẹ̀ síbi tó yẹ wàláì kò sí. àrẹ́bí mo fọ ọlọ́run bá búra àwọn èèyàn kan máa bẹ́ẹ̀ nù mi tó ṣe pé wọ́n sọ zìnnà ṣíṣe dẹ̀tọ́ yẹn tó sílé aṣẹ́wó tó kó wọn dàábẹ̀ tó ní ètò bá wù ọkọ wa máa bá ṣe láti sanwó sẹ́ la ilaha illallah tó ń dáná bí sọ́sẹ̀ àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wàlhẹ́rìr wọ́n sì tún sọ wíwọ aṣọ hàrìr dẹ̀tọ́ òun fọlọ́ ń búra pé àwọn kan bẹ wọ́n dé nínú ìjọ mi tí wọ́n sọ wíwọ aṣọ hàrìr dẹ̀tọ́ aṣọ hàrìr yẹn kì í ṣe pé. Jíjí ìwọ rẹ̀ ọ̀kárí akọ àtàbò nínú ìjọ ànábì Jíjí ìwọ rẹ̀ ńṣe lọ́mọ lórí àwọn ọkùnrin yàtọ̀ sí àwọn obìnrin. so ìtumọ̀ àdìsí ni pé òun fi ọlọ́run ọba búra àwọn kan ó dé nínú ìjọ òun tó ṣe wípé wọ́n sọ wíwá sọ àríìrì dẹ̀tọ́ fún àwọn ọkùnrin. So, tẹ̀lé náà ó sì ti ṣẹlẹ̀ harir pàṣẹ lè túmọ̀ rẹ̀ náà ní ká sọ pé sílíkì aṣọ tí ń tí ń yọ gbọlọlọlọ aṣọ tó a lè fi léra wọn báyìí kọ́ mọ́ yọ. wọ́n aṣọ ọ̀hún ni wọ́n ń pè ní harir ẹ̀tọ́ ni fóbìnrin èèwọ̀ ni fọkùnrin. ṣùgbọ́n Ànábì sallallahu alayhi ó sọ̀hábà lọ́kùnrin nígbà tára ń hun gbàtàrà ń hun tí wọn sì máa tí wọ aṣọ àárí gbàtàrà òsì wọn máa ń kọyọ kó lára gẹ́gẹ́ tó bá wọ láyé kò ní wọ lálùkìyàmà yẹn ni pé kò ní ra àlìjáná wọ kọlọ wọn sànù torí ẹ̀ nítorí bá ṣe lé ká ṣe nínú ìjọ òun ni zina èèwọ̀ sí ni kọkùnrin ọwọ́ aṣọ harir èèwọ̀ ni àwọn wá ṣe ìtọ́lọ̀ ń ṣe léèwọ̀ lẹ́tọ̀ kí ni wọ́n dà wọ́n di kèfèrí nù nínú òfin ṣẹ̀ríà tí bá ti sọ pé ahlu sunnati la yukaffiruna ahadan min ahlil qiblati bi dhanbin yaqtarifuhu. ما لم yastahillah أهل السنة wọ́n yìí pẹ́ nìkan nínú àwọn tí ń dojúkọ alqibla ní kèfèrí torí kọ́ba àṣẹ ẹ̀ṣẹ̀ kan torí kọ́ba àdá ẹ̀ṣẹ̀ kan lópin ìgbà tí ó bá ti sọ pọ́lọ́ ń ṣe ẹ̀ṣẹ̀ yẹn ní ó ṣe lẹ́tọ̀ọ́ fóun. wa alayhi ẹni tó bá sọ wípé ọlọ́wọ́n bá ṣe dídẹ́ṣẹ̀ yẹn lẹ́tọ̀ọ́ fóun òun ló di kíni ló di kèfèrí kí ládìsí wa ń tọ́ka sí ó ní nínú ìjọ òun ni wọ́n wọ́n sì ṣe ìtọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ lẹ́tọ̀ ó túmọ̀ sí pé ṣé ummatu da'wa ni wọ́n ni àbí ummatu lijaba táwọn tó ti gbọ́ tó ti ṣe islam ni àbáwọn tí ò tí gbọ́ tí ò ti ṣe islam èwo lẹ́rọ sí naam ẹ sọ̀rọ̀ ibi tá à ti ń kẹ́kọ̀ọ́ ẹnìkan tinú ẹ sọ ń tẹ́fẹ́ sọ ummatu da'wa àwọn ẹni tá à ń pè ẹni ok sọ̀rọ̀ mi tún wà ẹnìkan láwọn tó ti gbọ́ tó ti gbà bẹ́ẹ̀ ni ẹni tó ti gbọ́ tó ti gbà lànà bí wí ń bì báyìí wàyí là tó bá kẹ́ni tí o ti gbọ́ tí o ti gbà ni ọ̀ laysa ba'da al-kufri zam mo rò pé yẹn ní sìn kò sẹ́sẹ̀ mi wọn láì pé ẹ ti jẹ́ kèfèrí kò lè jẹ́ kó lànà bí n tọ́ka sí torí pé òun yọ jẹ lazimul fa'ida kò láǹfààní nu a sì máa ń pé sísọ awùlẹ̀ mi nà tẹ̀kì kọ́rọ̀ táwọn ẹbí sọ kó nítumọ̀ tuntun ó pé ju kọjá pé tí ò nítumọ̀ ni wọ́n máa tọ́ka sí lọ mo rò pé yé wa ẹni táwọn ẹbí ń tọ́ka sí ń di mùsùlùmí ni ọwọ́ à ń ṣe ntọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ lẹ́tọ̀ mùsùlùmí ni ṣe ń ṣe ntọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ní ẹ̀tọ́ pẹ̀lú ṣíṣe tó ṣe ń tọ́lọ̀ ń ṣe lé ìwọ̀lẹ́tọ̀ ọwọ́ adikini ó di kẹsẹ̀ rí mo rò pé ẹgbẹ́ tiẹ̀ ó ṣe zina lẹ́tọ̀ ó di kẹsẹ̀ rí ó ṣe wíwá sọ hariri lẹ́tọ̀ ó tara rẹ̀ di kẹsẹ̀ rí eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin. torí ẹ̀ wọ́n náà sọ́ra o sọ́ra fún mi máa wọṣọ tí èsè ti ọkùnrin o wọ ọkùnrin kìí ṣe harir náà tọ́ka sí ètò bó tilẹ̀ jẹ́ pé ìwọ̀ lòun ìwọ̀ ni harir ṣùgbọ́n àwọn aṣọ míì wà tó yẹ pé kìí ṣe ìwọ̀ tó yẹ kí mùsùlùmí lọ́kùnrin ó jìnnà sí ẹ̀rí pé tọkùnrin bá wọ aṣọ mígbà míì tí ìbá ṣe pé èèyàn wo orí rẹ̀ ìyẹn lè rò pé obìnrin kọjá wájú èèyàn especially ní Yorùbá level àwọn fẹ́ràn kí wọ́n máa wọ aṣọ tí wọ́n máa ta yínrín yínrín yínrín yínrín abẹ́yìn ò rírí ni bẹ́ẹ̀ yóò bá máa ṣe ká sọ ọ́n ṣe yìnyín látòkè délẹ̀ àjàjà tó bá rí ń jájẹ yàtọ̀ sí pákó àwọn fẹ́ràn gbogbo orú eléyìí á sì mọ pọ́kùnrin ibi kólekóle là bọ́ ọmọkùnrin tó ọkùnrin yẹ kó jẹ́ pé kí ni ó sara kúsá torí pé dẹ̀ra ńkọ́ kì í lọ títí ewu lẹ sílẹ̀ fáwọn ìyàwó yín nígbà tẹ́yìn wọ gbogbo àwọn àtẹ̀yìnrìnyìnrìn sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú wa fún alágbọ̀yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ láti lè máa fi tá ń gbọ́ yé wà wò kó ṣàwọn nǹkan tá ń gbọ́ àtẹ̀yí táwa ń wí ní sábàbí oríire fún aláyé àtàlùkìyàm ọlọ́run bá kó ṣe wá ló lóríire subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó bá ní bèrè kò sí. aleykum salaam. àti sọ. So kálọ̀ náà béèrè. aleykum salaam. kì í ṣe náà orí ní ìdáláàmú ara ń hùn náà. àwọn ọmọkọ wa nù súnà ṣùgbọ́n ń bẹ nù táwọn afọ́ntẹ́fẹ́rẹ́ sọ lẹ́yìn náà tó bá fẹ́ kí ni tó burú ń bẹ̀ torí pé lẹ́yìn ẹ̀dájọ́ àwọn tó síwájú wa nítẹ́lẹ̀ ọlọ́run límìtì àwọn èèyàn pẹ̀lú pé ìyàwó báyìí lẹ́fẹ̀ẹ́ nínú ẹ̀sìn Islam lọ́lọ́run ti límìtì wa. lọ́rọ̀ pé yé wa náà torí ẹ̀ sẹ́nìkan wá sọ pé inú bíbélì wọn ní káwọn mọ̀sẹ̀ ń tanra rẹ̀ ni kó mú wọn bí tọ́ wà síwájú ẹ̀sìn Islam yìí wọn ò límìtì àwọn èèyàn pẹ̀lú iye nọ́mbà ìyàwó kankan náà sọ̀rọ̀. inú ọgbọ́ hariri ni hariri ń jẹ gbogbo hariri naam àwọn lọ wo tuma harir ní silki gbogbo àti ń tasọ náà mọ ìwọ lọ mọ ńgbà tí ì tasọ naam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kana